قم مشاعجلته قم مشاعجلته hello lovely people welcome back to my channel today i'm doing a nigerian yoruba tag yes i was tagged by my fellow content creator i was tagged by my jemmy gold and also rejoice scream check out their channel and see their own version of this yoruba tag okay i'll leave the link to their channel on the description area and also pin it at the comment section. I was tagged by these two lovely sisters and here I am to do my own version of the Nigerian Yoruba tag, okay? Um, I have some questions here that I'll be asking in English and uh, then I'll be responding in Yoruba. Yes, I'll be reading out the questions in English, then I'll give the answer in Yoruba. Okay, so before we get started, guys, please, please, please, and please, aren't you feeling minded? Okay, please, if you like this face you are seeing, kindly give this video a thumbs up before we get started. I'm get I'm collecting the thumbs up now before you even watch the main video. Okay, give this video a thumbs up if you've not yet subscribed, kindly click on the subscribe button down there, okay? Thank you so much. So now let's get straight into the questions. Over here, I have, um, I think 10 questions here that I'll be answering. So the first question, the first question says, what is your name? Kini Orukomi. Orukomi ni Mujidat Olanike Karim. My name is Mujidat Olanike Karim. The second question says, which country are you from? Ìpínlẹ̀ wo ni o ti wá? Mo wá láti ìpínlẹ̀ ìlú Nàìjíríà. I come from Nigeria. The third question is, where do you live? Níbo ni ò ń gbé? Mo ń gbé nílùú Italy pẹ̀lú àwọn ẹbí mi ọkọ mi àti àwọn ọmọ mi. I live in Italy with my husband and my children. The fourth question says, What state are you from in Nigeria? Ní ìpínlẹ̀ wo nílùú Nigeria ló ti wá? Mo wá láti ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo wá láti Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. I come from Ògbómọ̀ṣọ́ in Oyo State. Yes. And the next question says, which Yoruba food do you like best? Oúnjẹ Yoruba wo ni o fẹ́ràn jù? Tó wá láti hmm. bí mo ṣe jẹ́ ọmọ Ọ̀yọ́ tó wá láti Ògbómọ̀ṣọ́. Oúnjẹ tí mo fẹ́ràn jù ni àmàlà dúdú àti ewédú àti ọbẹ̀ gbẹ̀gìrì àdàpọ̀ tí wọ́n ń pè ní àbùlà ewédú àti gbẹ̀gìrì tẹ́ bá dàpọ̀ ó máa di àbùlà oúnjẹ tí mo fẹ́ràn jù nìyẹn àmàlà àti àbùlà àti nǹkanú ẹran ọbẹ̀ ọtọ́ máa ṣe ọbẹ̀ olómi nǹkanú ẹran yes èyí tí mo láìkì jù nìyẹn àmàlà àti àbùlà ni mo fẹ́ràn jù. Um, as a Yorùbá as a Ògbómọ̀ṣọ́ lady The food I like there sites, we have a local food which is called amala. The amala is made from yam flour. Yes, it's made from yam flour. That's the my best Yoruba food. And also begiri. Begiri is uh, beans soup. Yes, with jute leaf mixed together with jute leaf soup. That's my best Yoruba food. Then the next question says, can you speak Yoruba? ah ṣé mo lè sọ yorùbá bẹ́ẹ̀ ni òun ni mo bá yín sọ látẹ̀tẹ̀ kan yìí yorùbá náà ni mo ń sọ ọmọ yorùbá ni mí mi ò ń ṣe láàbọ̀ yorùbá ni bàbá mi yorùbá ni màmá mi so mo gbọ́ yorùbá ní dáadáa mo lè sọ yorùbá dáadáa. Then the next question says who is your favourite Yoruba actor and actresses? Mm, ta ni Òṣèré tí mo fẹ́ràn jù. Àwọn òṣèré tí mo fẹ́ràn jù pọ̀. Àwọn bí, um, Ẹniọlá Àjàó. Hmm, mo fẹ́ràn ọmọbìnrin yìí lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn Ẹniọlá Àjàó. Mo fẹ́ràn Mercy Àìgbé. Mo sì tún fẹ́ràn, um, Fúnkẹ́ Akíndélé. Mo fẹ́ràn wọn, wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn tobìnrin nìyẹn tó bá dé síbi àwọn ọkùnrin mo fẹ́ràn Ibrahim Chata mo fẹ́ràn ọmọkùnrin yìí dáadáa mo dẹ̀ fẹ́ràn Adébáyọ̀ Sàlámì then Ọdúnládé Adékọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo fẹ́ràn gbogbo wọn okay those are the names of the actors and actresses that I like in Yoruba movies. The next question says. Which Yoruba movie do you like best? Eré àwòrán Yorùbá wo ni mo fẹ́ràn jù? Hmm. Àwọn Yorùbá àwọn àwòrán tí mo fẹ́ràn jù pọ̀. Mo fẹ́ràn àwọn eré ìtàgé bíi Ọmọ Ọ̀dọ̀, Small Mummy. Small Mummy yìí Ọdúnladé Adékọ́lá ló ṣe Then um, bíi Jennifer Diary ìyẹn wá bíi series ó wá ní. Uh, wọ́n máa ń gé e. <laughs> àwòrán tó tó gba àsìkò ni torí náà wọ́n máa ń ṣe é ní lóòrèlóòrè léra wọn um, Jennifer Diary nìyẹn ìyẹn Fúnkẹ́ Akíndélé ló ṣe yẹn àwọn àwọn èyí tí mo fẹ́ràn náà pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. The next question is your favourite music Yoruba music. Hmm. Orin Yorùbá wo ni mo fẹ́ràn jù? Orin Yorùbá tí mo fẹ́ràn jù, òun ni orin Tọ́pẹ́ Àlàbí. Hmm, mo fẹ́ràn ọmọbìnrin yìí lọ́pọ̀lọpọ̀. My favorite Yorùbá songs go like this. Èmi mo mọ ohun ojú mi ti rí, èmi mo mọ ohun etí mi ti gbọ́, mo mọ ohun ojú mi ti rí mo mọ ohun etí mi ti gbọ́. lọ́gán tó gbọ́ ìró ayọ̀ rẹ o olùgbàlà ààyè mi létò èmi mo mọ ohun ojú mi ti rí èmi mo mọ ohun etí mi ti gbọ́ mo mọ ohun ojú mi ti rí mo mọ òwe tí mi ti gbọ́. orin yìí tọ́pẹ́ àlàbí ló kọ orin yìí mo fẹ́ràn ọmọbìnrin yìí gangan mo ti fẹ́ràn gbogbo orin tí ó bá kọ. this song was sung by tọ́pẹ́ àlàbí she is a gospel singer and i like her songs so so much. the next question is what is your eulogy? Hmm. my eulogy. Okay. My elegy goes like this. Ògbómọ̀ṣọ́ ọmọ ajílété ibi wọ́n gbé ń jẹ kàkán tó mú kọ yan gan. Should I continue? Guys, please don't let me continue. If not, disaster will happen <laughs> over here. That's the only one I know. See how I started with confidence. I see if I want to read all the paragraphs. Guys, thank you so much. If you find this video entertaining and interesting, please give it a thumbs up and subscribe to my channel for more interesting and entertaining videos like this. thank you so much and please check out the Majami Gold and Rejoice cream own version of this Yoruba tag. Thank you. Till I come your way next time. Bye bye. Oh,